الحمد لله رب العالمين خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمد الله وأعظمه وأجلله وأكبره وأسبره وأشكره ولا نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين أبي القاسم نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله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 أمة الإسلام حكى الله سبحانه وتعالى لنا وصايا عبده لقمان الحكيم لابنه وهو يعظه نهاه نهيا شديدا عن الشرك وعلم ابنه وفهمه أن الشرك أعظم الذنوب كيف لا خلقك الرحمن كيف تجعل له ندا ما كان ينبغي لك أن تتخذ لله ندا أو صاحبا أو ولدا ثم أتبع ذلك ببر الوالدين وأعلمه بأن حقهما عظيم بل أعظم الحقين رعاية حقوق الوالدة لأن رعاية حقوقها أعظم والوفاء بيديها بالحقوق أكبر وأجسم من حق الوالد لذلك جعل الله سبحانه وتعالى الإحسان إليهن أخلاق ما جعل للرجال أمة الإسلام فإن القرآن ما زال يعد ابنه ويوصيه بوصايا لا يوصي به أحد ابنه إلا واستفاد من هذا الابن ونفاه هذا الابن في الدنيا والآخرة ثم أمره بمصاحبة الوالدين في الدنيا صحابا معروفا وإن كان كافرين مشركين ثم أتبع ذلك بقوله واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون وقال غرم بعد إخوان المسلمين أترى لسي ثلاث جرى إخوان النبي صلى الله عليه وسلم إن ترى نتبع ما جاك يسمى الله بارك لكم في النبي واحد بني خليفه لاري أتي أموال أتنسي الصحابه kí àwa náà pẹ̀lú àwọn tọ́wọ́ pẹ̀ pẹ̀lú ànábì sallallahu na wasallam ìjọba ìkíyàmà ẹ̀yọ́mọ̀ ìyànú ẹ̀sìn mo ń fi àsìkò náà létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ mo ṣe rìn náà létí ìbẹ̀rù rẹ̀ Allah subhanahu ọ̀pọ̀ tí ó yọ Allah subhanahu wa ní sí wa ó ní ká máa sọ jáde. lábẹ́ bẹ́ẹ̀ ṣáájú kí a tó lọ fún ọdún ká sì tó padà máa sọ ń tọ́ bá ọdún rẹ̀ nínú àwọn àdájọ́ nítorí pé ìjọ ń pẹ̀lẹ̀ ìtura ó náà ní ìbánisọ̀rọ̀ tí ó máa wá jẹ́ ìwòsàn tí àrùn ti bá ń bẹ ní àwùjọ. mọ́sálásí ilé ọlọ́ni kìí ṣe ilé eré kìí ṣe ilé mọ́fẹ́ ṣebóṣe wùmí ìdán àtàrà yóò ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń bá ti pẹ̀lú ọdún nígbàtà àkóónú rẹ̀ awọ́ àfihàn àfikọ́ kí náà ní ìgbà tàbábọ̀ náà ni wà sọ́yà lùsùmáà ìdíjìnì ajíóyè wa gbogbo tó bá fẹ́ jèrè lórí ọmọ rẹ̀ فقرة سنوى القرآن قالوا إن لقد أنزلنا إليكم كتابا في ذكركم أتستطيع كالتنين قرآننا بوكونتا واتي مني ẹ̀yẹ ìfọ̀kànbalẹ̀ inú rẹ̀ lọ́wà afọlàtà àfihàn sílàkẹ́ èyí òkun tó ní ẹwà ti kùrà ní ilẹ̀ ẹwà ń lè ìtàmì káàkiri ẹ̀yìn mùsùlùmí yóò mọ wá bọ́ sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ ní kíkẹ́ta mẹ́rin ní tó wò ní fíìmù ní èèmà sẹ́yìn. Allah subhanahu wa ta'ala wá ń dá wa padà sí ọ̀dọ̀ ẹni tá a sọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ oná Lukman kìí sànàbí ọ̀nà kódà lẹ́yìn tó fẹsẹ̀ mọ̀lẹ́jù kìí ṣe ìyàn wáìtì kódà kìí sọmọ Asia kìí sọmọ Yúróòpù kódà ọmọ Áfíríkà ni Lukmanul Hakim eléyìí ni ó di àmọ́ wípé ìdí títà mi pé èèyàn bá bàrà rọ̀ ọlọ́run oníkéèyàn ọ̀jẹ́ ni rẹ̀ tí àyè bọ́ọ̀dọ̀ ọlọ́run ní ìsìn ọlọ́run ní sọ̀rọ̀ nínú iyì lọ́wọ́ fún kò ní sọ̀rọ̀ trump nínú kùránì iyì owó lọ́wọ́ fún kò ní wa buhari nínú iyì lọ́wọ́ fún iyì tó wà fún náà ní kó ti tọ́ lọ́run ẹ ọlọ́run wà á sọ díkìrù rẹ̀ yóò di họ́ọ̀lì táwọn èèyàn máa ń sọ gbogbo gbà Lukman wà ń sọ fọmọ rẹ̀ ìgbésí àkọ́kọ́ foundation náà ni pé mọ́pa nǹkan kakọ̀mọ́ lọ́rùn ní kọ̀rọ̀ rẹ̀ àti ní gbangba rẹ̀ nítorí wípé ìmọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́pàá tààlà ìlọ ọmọlọ́run kéke pẹ̀lú ọlọ́pàá tààlà ìlọ tóbi jù ní gbogbo ẹ̀sẹ̀ jẹ̀máà ta lọ́jọ́ máa ń wọ́n gbọ́yé wípé ẹ ń tọ́jú ọ̀nà náà ó fi ta lílọ ọrịa ni yóò sì padà mẹ́mi náà fún ọjọ́ kẹta bí mú wọn fò gbọ́dọ̀ tí ọ̀nà ṣáájú ara wọn àmà kọ́ tó fún báwọn ó máa ó tóbi bí pé ọlọ́run ní bẹ lọ́kàn àyà rẹ ó dùn ní ọkàn ni ọwọ́ àpọ̀láwọ̀ èèyàn wà ní ọ̀rẹ́ mi lọ́wọ́ ni oògùn rẹ̀ mi ni ọlọ́láàfíà ni ọ̀rọ̀láàfíà ni tó jẹ́ níta ìbẹ̀lẹ́mì rẹ̀ gbogbo ògbà tó ò lù bàbá àtìyá fásọ̀tọ̀ pọ̀ lórí eléyìí àwọn àfáà wa ẹni yìí ni wọ́n àwọn ọ̀gá wa ẹni yìí ni wọ́n ṣùgbọ́n òun wo ni ni wọ́n wọn ò tó òbí ni yóò bá ló ti tò owó ní ó ju òbí ni lọ òbí ò tó òwò ni ìwìkúwì ọ̀rọ̀ bàbá àti ló ń kẹ́lùkù wa ó ju àwọn àfáà wa lọ nínú ìwọ̀ àti ẹ̀sọ́ tí ẹ ní ṣùgbọ́n àwọn àbá wọ́n dá sí dáadáa dáadáa wọ́n á ràn ọwọ́ á ràn ọwọ́ á ràn bákan náà òbí rẹ méjèèjì wà lè jẹ́ kẹfẹ́ yìí kẹfẹ́ yìí jẹ́ wọ́n fọ́lọ̀ nǹkan dá wọn kọ́ ọjọ́ máa wọn. ìgbà tó o fún lè sọ pé ò a bá ní ọwọ́ ọ̀pọ̀lọpọ̀lọ fẹ́rẹ́ lọ akílẹ̀ ilé ìdáadáa asọ́bẹ̀bí àwọn ọwọ̀ tó bì tún lè ní lọ́wọ́ èèyàn nípa àti ẹ̀fẹ́yàwó fún ẹni àkọlé fún ẹni àtọ́jú wọn ni tó bá dìgbà ogbó kíkì ní ìjọba àtàlàyé Lukman Hakimi Lukman ọ̀dọ̀gbọ́n yìí wá ń bọ̀rọ̀ ìbọ̀ ọ̀pọ̀lọ́mọ rẹ̀ ibi tó wá dé lónìí wàlláhi wàlláhi téèyàn bá ti gbà mú gbogbo ìpín ìdíjú àti jẹ́ ń bá bọ̀ àti tí wọ́n ti padà máa sọ wá tẹ̀bí níbi tá a ti wá fẹ́ gbé kútùbà nìyẹn wà tẹ́bi tẹ̀bí làbẹ́ni ànáàbà ìlẹ̀ ọmọ oní ẹ̀yìn gbogbo tó máa fi tètè ní ìrẹ àwọn tó di ọmọ júlù ọ̀nà họ mẹ́ni ànáàbà ìlẹ̀ yíyà ẹni ọba sẹ́ńtọ́dù ìyẹn lọ kí là ń pè ní ìnáàbà wọ́n mú láti bí sí ìlú nù pàó bá a ti wọ̀ ní. náwó kí ló bá ń pè ní náwóbà náwóbà òní kéèyàn ọmọ ṣe nǹkan kó tún máa tún ṣe kí ọmọ ṣe nǹkan kó máa tún ṣe ìpìlẹ̀ rẹ̀ náà nígbà táwọn afọ àwọn sọ̀rọ̀ definition wọ́n fún ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ń padà fún nǹkan kan náà ni ní àlè òun náà ni kúò ánì ṣubuhat kúò níbi gbogbo tó lè rúyàn lójú lọ sí ibi tí ó dá yàn lójú kí yóò tẹ́lẹ̀ ẹ̀mí fún mẹ́ kí wọ́n máa bèèrè rẹ̀ wípé kí ló fi ìsinà rẹ̀ kó ní tó yé ni ni tí wọ́n ti gbà pé ọ̀nà tó ń bá sùn ó rò dúró rẹ̀ ó ní pẹ̀lú ògùn ọlọ́run torí pé ìsọ̀rọ̀ alábòsí ètò rẹ̀ máa ti mú un gbé apá kan rẹ̀ apá kan rẹ̀ bà kan wọ́n ní ìjẹ́pẹ̀ ní ìnáwà mínà lèkúlì ìlàmẹ́là lèkúlù àrùjù mínà lèkúlì ìlàmẹ́là lèkúlù gbogbo tí ọ bá ti yàtọ̀ sí tọ́lọ́ kéèyàn tẹ́ríkù ọ̀bẹ lọ́sọ́dọ̀ ọlọ́run tó ní gbogbo nǹkan gbogbo tó ní pílíìtì ẹ̀dá ọ̀dọ́ rẹ̀ jẹ́ tí ò ní mú wà lálọ́ kéèyàn wá parapọ̀dọ̀ rẹ̀ ọmọ owó rẹ̀ sọ́dọ̀ rẹ̀ apákan ní ẹ̀bà tó jẹ́ àtúbáyé wọ́n ní káàkiri wọ́n ní alìsìnàbà òun náà ni àrùjúrù mínàlì gọ́fúlátì ìlàdíkiri wà mínàlì wá ṣákìtìlá nìyí kéèyàn sẹ́rùpọ̀ bí mímọ́tọ̀lọ́ mà lọ síbi mímọ́ náà kó ti sẹ́rùpọ̀ níbi ìmọ̀ adáwà pẹ̀lú iṣẹ́ ìtọ́nù lọ síbi ìmọ̀ bọ́lá ọba rẹ̀ nájú àtúnbọ̀ tàbí kùkọ́ wá wà dẹ́gbẹ́sẹ̀ kan wá wà tó fẹ́ gbé tán àtìlẹ̀ ẹ̀mú ó ní àrùjú àǹkúlù ṣe ìlànà kéèyàn ọ̀pá gbogbo nǹkan ti fún Allah subhanahu wa ta'ala tó wá sọ fọ́nà pé wọ́n tẹ̀lé ìlànà àwọn tí a bọ́rọ̀ àwọn otu èmi ọlọ́run ojú ọ̀nà àwọn ẹni tí wèé dá àjọ tèmi àtọ́lọ́run ọmọ àwọn ó ti kọ́kọ́ tí ó yé wa nínú àdíṣì àbí kapsha àdìmárì mọ́sílẹ̀ ti gbàwá ìwọ́n náà gbàdúrà pẹ̀lú sọ́ṣìn ìwàkọ̀ yóò mà ó ń sọ ọlọ́run sọ nù àdíṣì yẹn wípé ọlọ́run pín àwọn ànábì ádámà sí mẹ́rin àwọn àfà wa fún àdíṣì ní tọ́pìkì kan tọ́pìkì ni wípé láàṣà fíì علاقتي مع ربه يستغني عن العلماء الربانيين الذين يوقعون عن الله قلت يعني كثير قصور يوم ọ̀ọ̀mí rọrọ̀ kúrò lọ́dọ̀ àwọn àfà atọ́nisọ́dọ̀ ọlọ́run ajúwe ọlọ́run fún yàn olówó ni ọ́ ni o ń kò ní o alágbára ni ọ́ ni o ọlọ́lá ni o oúnṣòwò ni o gbogbo tí ẹ̀ jẹ́ nítorí pé àwọn ẹni mú tó yàn máa lọ subhanahu wa ta'ala ṣe àdínkù ẹ̀rọ àmẹ́bí ọ̀rọ̀wádé ọkùnrin ó ní ẹ̀yẹ bóun ló fi júrì yóò sílẹ̀ tó fi jẹ́ pẹ̀lú tó máa tẹ̀lé ló tẹ̀mí rẹ àwọn tó máa sọ pé máa fìfẹ́ sí wọn kọ́ṣe àwọn tí wọ́n fi ọ̀rọ̀ wọn ti sọ̀dọ̀ ọlọ́run tí wọn ò fi ti sọ̀dọ̀ ṣẹ̀ǹtọ́n olóòfìfẹ́ ọ̀rọ̀ yìí ìparí ẹ̀záàmù kan gbé fún alákọ̀ọ́dọ̀ náà ó nìyẹn. táwa ni wọn náà lẹ́rà ìlànà àlàáfíà àwọn ànábì ọlọ́run ọba hum mùnìbù kánù mùnìbì ila rabbihim wọ́n kọ́rọ̀ wọn lọ́dọ̀ lọ́nà ọlọ́gbà ń sọ nípa ànábì Ibrahim ó ní inna Ibrahim láhàlì ìmọ̀ nìyí àwòrán mú ní tí ìbọ̀rẹ́mù tẹ́ wò yẹn ó ń sùúrù ẹ̀dá ni àwa mú ní ẹni tí kèé bá lọ́n da nǹkan kan pọ̀ lórí àlámọ̀rí rẹ̀ tọ́lọ́ bá ti níbò jẹ́ fẹ́rẹ̀ wà láì ó ń fi Ibrahim anábì Ibrahim yìí ọ̀dà bí ara rẹ̀ fúnra rẹ̀ bájà máa àtàkì àlẹ́ ìsàmà múnà sánà lẹ́yìn ìgbà tó ti pé eighty years ọlọ́ni ibrahim náà lọ dábẹ́ wàkọ̀dì kẹta náà bí kọ́tù àwọn kẹta wà bí ṣídà pẹ̀lú ṣẹ́dà ẹ̀ẹ́dẹ́ ní kò ní ṣẹ́dà wàkọ̀dì kẹta náà bí kọ̀dùmù kọ̀dùmù òun ni akọ́rọ́ tí àwọn papopapó máa fi papò tó mú báyìí ìnà nẹ́bí Ibrahim òkúdàbẹ́ àwọn wọ̀kọ̀ sẹ́lẹ̀ mi ọ̀dùn nígbà tí papò wọ̀kọ̀ sẹ́lẹ̀ mi ọ̀dùn tàbí ká sọ pé ààyè kẹ́ tí ń jẹ́ ọ̀dùn olóòtú kí ni olóòtú dábì ara rẹ̀ ewu náà wá fẹ́ múnu méjèèjì ẹ làwùjọ lè dábẹ́ ni àyè tó báyìí tí ń jẹ́ ọ̀dùn lè dáyẹ ni ṣé ọ̀dùn lè dáyẹ fún àfáà ni àríwáyà mi ìtìwárọ̀ mẹ́mbà ìzára wípé ọ̀lànà sẹ́tẹ̀ǹtì nígbà tí ànàbí Ibrahim dábí ara rẹ̀ kan ṣàpọ̀ dárí sàárì ara wa kán fàwọ́ fàlọ́lẹ̀ ó ló wọ́n lọ́sẹ̀ sí ànàbí Ibrahim pé yá Ibrahim a ní ọ̀dábẹ́ lọ gbọ́ ó ti ń sáré lọ dábí ọ̀hún ọba tí a jù lọ wọ ilé ìgbà tí òfin ní kan tó báyìí ọwọ́ ní àárọ̀ pé náà sọ́dọ̀ ní àǹtọ̀ àtìkì ọlọ́kọ̀ọ́bà mi ọwọ́ àpamílàtẹ̀ kẹ̀kẹ́ níwà tó mọ̀ slow kí n ti wá wò pé ṣé ọ̀nà àbáyọ ní ìjọba ní ìṣèlú ń ṣe lọ́dún múlíì ẹni tọkọrọ kọ́rọ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run mò ní àwọn àdébí ọlọ́run ara wọn òun láti wá màmá wà ń tó fi wá júwe bí wà àwọn àdébí rẹ̀ kiri sùúrù wọn bọ́lọ̀ ṣe máa ọ̀dà wò káwọn gbogbo àlámà ni wọn wà kankan mọ́tò àwọn kankan máa júwe ọlọ́run ọba fún ọ àwọn àfọn tí wọ́n kọ́rọ̀ wọn léwu ọlọ́run ọba náà ìbí ọlọ́run ti wá jàre wa àfa àti bọ́ gbangba ọgbẹ́ máa ń sọ ó ní wá àti wá tòun ó ní àtìrí ọlọ́run àní ọmọ ìfọ̀lẹ́bí ọwọ́ adébíwájú ó ní gbogbo ẹni ọba fẹ́ jẹ́ èèyàn láyé yọ jí èèyàn wọn ó pé èèyàn báyìí o lè jórí ní ọjà ó lè jójú ó lè jọkàn wọn náà wà jẹ èèyàn tó ọba ti bẹ̀rẹ̀ lọ́wọ́ láyé ọkọ̀ kọ́kọ́ yìí sọ lọ́wọ́ tọba wa lówó tán wọn ní oṣù ọmọ wa ọ̀nà ìlọpa ní o àìmọye ẹ̀jẹ̀ báyìí lọ́sàálẹ̀ ní o ọwọ́ wà ní ọlọ́run bí o mọ́tàkì bẹ́ẹ̀ sẹ́ńgò èmi mọ́kọ́ mọ́tàkì kí n bẹ̀ ní sátá èyí mo kọ́ márùn-ún mọ́kà lọ́dún tó kún tí o kọ́ ìrìnà mọ́kà sọmọ pé níbi owó tó ọlọ́ọ̀fẹ́ náà ni ìjọba fẹ́ tì mí sí nígbà mo tún fowó tètè wá tì mí bẹ́ẹ̀. ìtọ́jú ìtọ́jú àmì náà náà báyìí lẹ́yìn ojú ọ̀nà àwọn tí ń fira wọn lẹ̀sẹ̀ ní ọlọ́ onífọ́ ọ̀tẹ̀lé ajẹ́ wípé ọlọ́run sọ ilé ìdí mi àti láti fi yọ wá níbi òkò kí wọ́n tún ẹ̀ǹtìlẹ́ẹ̀fù wa kúrò níbi tí àmì wa ti wá sí káwá bọ́ sínú bó tọ́jọ́ wípé wa wa ní àtẹ̀lé ojú ọ̀nà rẹ̀ ó lànà wa nẹ́bí ọlọ́run wọ́n kọ́rọ̀ wọn lọ́lọ́ lọ àwọn èèyàn wo àwọn tọ́jọ́ wípé wọn èmi gate márùn-ún wọn jẹ̀máà tí wọ́n bá lẹ́yìn omi gate man ní rẹ̀ ẹ̀rọ pé ìta gan báyìí nípa ìfẹ̀sùn màtí ọ̀pọ̀ lọ́rọ̀ tẹ́ńtọ́ ń bẹ bẹ́ẹ̀ à kí ọ̀sọ̀ fún omi ní gate man ní à wà láì èyí àwọn tí àwọn tí ẹ̀rọ wọn lówó wọn káńkà wọn lágbára wà ní àwọn èèyàn kan bẹ kí wọn lówó dùn ìṣe wá sí fóbìnrin torí tí ń gbára dálẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sàárè ẹkú burúkú ní ti ọlọ́wọ́ bá ó tí máa ṣe òṣèlè ìjà òṣèlè ìṣèkà ni àti wọ́n fi ojú ẹ̀rí ìwọ náà. a ní wọn gbọ́dọ̀ lẹ́gbẹ̀ẹ́ obìnrin ń ṣe lówó ní à ìṣírí wa ṣẹ́sìtì obìnrin ti sùúrù gbà pé nígbà tí débà yẹn ló àdúgbò ó ní tọ́lọ́ ń fẹ́ fàyọ́ ń bẹ ó rí nìgbẹ́yìn rẹ̀ ó jẹ́ ti sùúrù. wọ́n ní ká ń bẹ̀rù ẹ̀ bọ̀rọ̀ bàbá wà sí àti ẹgbẹ́ àdéhùn ọ̀bá ti kà wọ́n. àǹtí bá ara lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ń tẹ̀ àǹtí ìjìnà tẹ́tà wíyẹn bá sáré wá bóbulẹ̀ pé ọ̀ mẹ́tò òfúlẹ̀sì oríta lọ́nà. àti rùsùlù lọ àti káà olùkọ́ òtítọ́ wọn lọ́ba sẹ eré olú ilé àdébí lòun lọ́ba yọ àti ti wọlé rẹ̀ lọ. àti sọ̀rọ̀ nígbà wọn pẹ̀jáde sí obìnrin ní nígbà tí ìgbèrè àbẹ̀bí èèmọ̀ tí wọ́n kọ́kọ́ rí ni wípé lam àdìbà wàrà èèrí jọ́nà ṣé chief lọ fọ́nkọ́ wa sórí ẹ̀sìn jẹ̀mọ́ ayé ọ̀bẹ̀ náà ká ní a flashback bá àbá sí mi ká lọ béèrè àròbá tá a bá ti bá ìtàn kí ni àròbá náà láwọn tá a jọ méjì máa ń sọ kábìlì lọ́wọ́ àwọn àgbàlagbà ti bẹ́ẹ̀ nù wá wípé ẹgbọ́ tí wọ́n máa ń mọ ilé olówó àti olùkọ́tọ̀m jọ adébísí ìdí kan gbóni akọ́lé wọn láàrin àwọn oní akọ́lé láàrin àwọn olùsí olówó ọ̀dàdúgbò ni níjọ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo ọmọ wà dúró lọ́gbà eléyìí jẹ àwọn ìlú wa sí ẹ̀ ọkọ ẹmẹ máa lọ máa bọ̀ wọ́n máa dáná wọ́n ti gbà ṣùgbọ́n olówó ọ̀rọ̀ ta kò sí jẹ̀mọ́ ta lẹ́bí tí lọ rèé jáde jọ iye kọ̀ọ̀kan ẹ bá ti kú dì nìkan ló kó ń jọ náà lọ́wọ́ irun wọn lè lù torí bẹ́ẹ̀ tí ń ṣe bí ọ̀pọ̀ títí lọ́ba nígbà àgbẹ̀ àgbẹ̀ bá kórè oko rẹ̀ ẹ̀yin tí ẹ jẹ́ alábàgbé rẹ̀ ilé ẹ̀sẹ̀ kọfẹnu kàn bẹ́ẹ̀ sáájú kó tó kó tó jẹ́ mẹ́ wọ́n máa má tàbí pẹ̀lú mú márùn márùn nípa ìfọwọ́ mọ̀ wá káàkiri lé ẹ̀ẹ́dọ̀rọ̀ padà ní afẹ́yìn wọn ní àgbàdo ọdún ìtìjáde ah àgbọ̀n àpá òní ṣíṣe o àti kẹfẹ́ mi o ọlọ́ta ló wọn mo ṣàdúrà sí ilé ṣàdúrà sí ilé ṣàdúrà sí. nǹkan kọ́ yọ̀ọ́ jáde dáa ṣé ń sọ ọmọ wa ń rìn lọ lẹ́bi oko tí mo wá ní ọ̀gẹ̀dẹ̀ ẹnìkan tó ti pẹ́ tí ó sì mà kọ́dà ẹyẹ ti ń jẹ́ ńlẹ̀ mo wá bàtà ẹ̀ńtọ́ta náà ni ó kùn yẹ́ ẹ̀rù wá gbóńtọ́ yìí torí kò ní jẹ́ ńlẹ̀. anábì sallallahu alaihi wasallam kèé fẹ́ ìṣàrà rẹ̀ sẹ́wọ̀n ni sẹ̀bí lọ́wọ́ ní anábì lẹ́yìn ọlọ́run ní a máa wà lọ́ọ́lé ní ìyàn kìí sẹ́ni ọlọ́run ó ti ń ń lò lọ́nà míì nígbà bẹ̀rù wá jẹ́ òun náà wá fi ara rẹ̀ ó ti di gbé bàtẹ̀ lọ lẹ́yìn nígbà tí ń ṣé na wàhálà ẹ̀ ti sinmi àwọn ọmọ wù aláta ìṣe àbẹ́rẹ́ wà láta àmà ẹ̀ṣẹ̀ ìṣẹ̀ wà láyé ìtì pọ̀jù ẹ̀yin náà wọ tẹ́tà ń tọ́jà ẹ nínú ara wa ẹjẹ́ àpò ìsira wa ẹ má kó bẹ̀ fi mọ̀ kí ló wá ju orí bẹ́ẹ̀ nígbà tá a ti tẹ̀lé ojú ọ̀nà àwọn tí ó kọ̀rọ̀ wọn ti tọ̀dọ̀ ọlọ́run wa olójú orí bẹ́ẹ̀ ó má bẹ̀rẹ̀ fọ̀tọ̀ rọ́bì àwọn ọ̀dára àti àwọn tí lo àhín zayi tí wọ́n wá tí wọ́n bá ẹnìkan bá dé nínú wọn wọ́n ń pè ní Abu Mariam ah, bí bí Umaru fún wa gbókọ yẹn nígbà tí a sì lọ ogun tí a ti pa àbúrò rẹ̀ tí a bí lè wọ́n ń pè ní zeli kílùú kọ̀ọ̀kọ̀ òǹjẹ́ Umaru fún ọ̀kọ̀ọ̀kọ̀ ọgbọ́ pé Abu Mariam lọ pa àbúrò wọn ṣùgbọ́n lẹ́yìn ogun yẹn àbúrò yà náà padà wà bá fìlámù ọwọ́ wa padà wọ èèyàn rẹ̀ wọ́n padà ah, bí lè ní nǹkan ah, a bí wọ́n a àǹtà tí wọ́n yẹn ń pè ní Abu Maryam tó pa àbúrò ní bẹ́yì lọ́kọ̀tọ̀ ó ló ní Umaru ní láà òṣèlú bùkà abadan láti jọ kúrò láyé wọ́n lẹ́yìn nífẹ̀ẹ́ rẹ̀ ó ti lọ́wọ́ yá mi náà ṣe o ṣùgbọ́n ìjọba ni ẹ̀mí gbẹ́mi ní nífẹ̀ẹ́ rẹ̀ ó wọ́n ní yá àmírọ̀ ni mọ̀mí ní hawa ma tamna'uni haqqan ni hawa ma tamna'uni bidhalika haqqan ni ìrẹ́ Umar ṣé n tó bá ti jẹ́ mi gẹ́gẹ́ bí mùsùlùmí àti nínú àpò òlù ṣé ìbínú àti àyíyẹ́fẹ́ mi ṣé kò ní ìdí kọ́ ọ̀sọ́ kò ní máa fún mi mọ́rùn ẹ̀wọ̀ àdáhàn ẹ̀tọ́ rẹ̀ in gbọ́dọ̀ mọ́kàn rẹ̀ kọ̀ọ̀dọ̀ lòrò tí kà á kọ̀ wọ́n láyé ọ̀nà rìn ìdáyé ìwọ́n ló pàbúrò mi nígbà tó ọjọ́ kẹfẹ́ ó ti mùsùlùmí ìbí inú mi lè mọ́tò sí ọ ní ìjọba nìyà ṣùgbọ́n tó bá jẹ́ ẹgbọ́n bẹ́ẹ̀ ni sọ́kọ̀dà tó náà ó ní ilan láyà àtà àlàlùfúdì ilan nìsáwù láyà àtà àlàlùfúdì alọ́wà ní ọ̀pọ̀lọ́ ilan nìsá. wẹ́ tó bá ti jẹ́ pé ẹ̀rì nífẹ̀ẹ́ mi nìkan ni tó bá ti jẹ́ tọ̀ mi ẹ̀ ẹni tí máa kú torí ìfẹ́ obìnrin náà ni ọkùnrin sì lè mi bẹ́ẹ̀ ní pẹ̀lú ìdáwájú jẹ̀ náà tó ń fún lẹ́tọ̀ọ́ rẹ̀ lọ. wàá lọ́kùnrin kọ̀tọ̀ àwọn ó ti dèrè ó mú káàkiri ní wọ́n ń tà àti lóòrùn jọ kan lọ́ba gbọ́ ìgbè kan lé kan ìgbè ọmọ kékeré ìgbè ìpọ̀ ní ọmọ yìí sun ẹ̀fọ́ nǹkan bá ti dẹ̀ máa mọ́ọ̀rù wọn lọ yóò wọn lọ pe ọmọ lóde kí ló bọ́mọ nítorí wípé láyé ọmọ tẹ ẹ máa mọ wẹrẹ wàwá yìí tí àwọn platform yẹn ti ṣe ìjọba tí a fi fún ìsàráàlú òyìn ń jí kàlónì tí ń lọ rè lò ní gbogbo àwọn olùdẹ́ ìwọ̀n wípé wọ́n rẹ̀ tẹ̀síwájú. wọ́n bá mú yọ yìí kí ló mọ̀ ó ní oṣù tó ti kọ́ fẹ́ mu yẹn tí wọ́n jẹ́ wà fún ó ní kò tí ì tó jẹun ṣùgbọ́n àmúlò mìíràn olórí gbogbo wa nígbà tí wọ́n kà sí alẹ́ pípé àwọn ọmọ tí wọ́n lẹ́tọ́ àti máa gbowó oṣù nínú àpò olùjẹ́jọ́ ọmọ wẹrẹ wọ́n lọ́mọ tó bá ti jálẹ̀ ní ọmú òní láti gbà tó bá tẹ́lẹ̀ lọ́mọ báyìí wọ́n máa fún ẹ lówó oṣù láti fi lè máa ra àwọn wọn lọ́wọ́ bẹ́ẹ̀ kọ́ sọ fún nàìjíríà sí wọ́n máa fún fifty thousand naira ó ní àwọn òsì ní owó lọ ọmọ tí rẹ̀ sì gbé lọ yìí nìsín ìmúmúlọ kò tí ì tó fọmúlẹ̀ àwọn á ní káwọ̀ gbọ́gbọ́n fọmúlẹ̀ lu ẹ̀ lójijì káwọ̀ olè lọ máa fọmọ ń gba owó lápò òní kò sì tí ìlé jẹ́ńjẹ mi ìlọlọ́run ti pé kí àbúrò mi ọ̀rọ̀ ti lé bí ẹ̀kọ́ ti ń sun lóru mo rò bá ní ah ká má bàa tún ní àwọn ọmọ ọmọ lọ́lẹ́dà lórí ọmọ wa láti ìpàdé ọba ti fi mọ báyìí ìlànà owó àwọn eléyìí ọ̀pọ̀ oúnjẹ kẹ̀kẹ́ náà wọ́n máa fi jẹun látọ̀dọ̀ tá a wá yẹ ti kọ àtọ̀dọ̀ ń a ní káfí ìdíkì ìwà tẹ̀lé àdébìsọ̀ mọ̀ lọ́wọ́ àwọn ọ̀sán náà. wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyàwó ìṣàlù pé alùpùpù àmì jẹ́ òun rẹ̀ ìdájọ́ kọ̀ làbẹ́ ìṣà kí ni máa ṣe kábà lè fi ti jáde lọ́kọ́ jáde bọ̀ tọ́ba wọlé rẹ̀ kí ni máa ṣe sẹ́ni ti ìbàdàn tó bá bọ̀ tó bá ti wọlé wà lẹ́yìn tó bá bá ta bá ń tirọ́ lọ́nà tó wà ní. tó bá ti ká ìṣẹ́gun tirọ́ àbí ní ogun bẹ̀. sábà ń sẹ́wàdà yóò bá ọ̀yọ̀ ẹ̀mẹ́ sẹ́wàdà. bá nǹkan sọ lọ oní ọmọ bá ní ká yóò bá ní fún yóò bá ní dání sí. yìí tá a bá ń ṣe lọ oní ọmọ àti àbọ̀. àdébí sọ bọ́lá kan wọ́pọ̀ nǹkan sábà jọ kẹrẹ هذا من حديث جرير ابن عبد الله البجلي رجل طيب جرير يقول بجد الإسلام ورحمة kó tó gbà sílámù owó ẹ̀pẹ̀ ìdọ̀gbẹ́ lọ́ gbà sílámù ń tẹ̀kọ́ ni wípé kò sí jáde nílé máa ṣe lọ títẹ̀ yóò bá dé báyìí wà lẹ́rù yọmọ lẹ́rù jẹ kọ́ ẹ̀rọ fẹ́ wọ́n lórí ìdùnnú yẹ́rù wá dé jọ́nà ó ń kálukú ti jókòó nínú ilé ọ̀wà jókòó mú kanú aṣọ ọwọ́ àjù ọwọ́ àjù wọ́n ní kó ti wá jókòó rẹ̀ wọ́n jókòó rẹ̀ ọ̀yẹ́ jókòó rẹ̀ wọ́n náà tẹ̀lé rẹ̀ ó ní dípò kí n máa sọ nǹkan tẹ́lẹ̀ akẹ́kọ̀ọ́ náà ti ní wà tẹ́lẹ̀ kí n jókòó rẹ̀ lórí wọ́n kàn mú aṣọ ni tákọ̀ rẹ̀ tuhu bó wá mú aṣọ bó kíra ojú mọ̀ wá ń kí ìfi aṣọ yẹn fàbí kátà máa rọ̀ṣọ́ àbí wà lẹ́rìn lè rí irú ẹ ẹ bá wà jẹ náà ẹ bẹ̀rẹ̀ fẹ́ wọ ẹ bá wà jẹ náà bí àlẹ́ rẹ̀ nǹkan wá pọ̀ lọ́wọ́ wa báyìí akúni tó bá ti wà náà ni àbí ọ̀pọ̀ ní díẹ̀ sí bẹ́ẹ̀ lórí àbí ọ̀rẹ́ kù àbí wà ní láti àṣìṣẹ́ náà rẹ̀ sọ́lọ́ nǹkan káyé dáadáa sí sí ọ olóòjú bí wọ́n ti ròyìn rẹ lọ àwọn òbí tó kún ní sùn bí lójú àwọn èèyàn yọ ọmọ fi bàtà fún bí lójú àwọn èèyàn tó sùn jìnnà dáa ó jẹ́ alájọ́ lórí tàbí bá yẹn ti dẹ́ bá bẹ́ẹ̀ kù ìwọ́n tó sàlọ̀ ń bá ń bá ń anabi ni dàrú ẹbí ilẹ̀ o wàláì tó jẹ́rọ òṣèlú anabi bá ní lápamọ́ àwọn bá mú wọnú yàrá rẹ̀ lọ nígbà tí wọ́n yàrá wàláì òní tí wọ́n gbá kó ráì kàkà bẹ̀ ọ̀rà kó ẹwà ọ̀rà kó oúnjẹ ìtàmùkẹ̀lẹ̀ orí ìyẹ̀kẹ̀ tí yẹn ni pé ọ̀bẹ́ ni fi yẹn pamọ́ nínú tó kú kù tiẹ̀ tó ra sẹ́kù díẹ̀ sẹ́nà tó rẹ́lò àbí fún mọ́ mẹ́ bá tó dùn àbí kìí ká sí ara jọ ah oníkèé ṣe mi nìkan ẹ ti fi mẹ́sí ti àwọn ẹ ti fi sọ́mọ́ àdúgbò ní fóun ní sọ kí ní ìpadà sábà tó àwọn ìyáǹta ah, ó ní ìsọdún bẹ́ẹ̀ lọ wọn bá dìtà àdúgbò ní nípa nínú ọ̀nà sí sáàtì àti ah olùdí ara sí oṣù tí àwọn oṣù tó wọn mi tí ìfì ìfì ẹ̀rí ẹ̀kún ìfì ìfẹ́ rẹ̀ tàbí irú rẹ̀ ní. jẹ̀mọ́ ọlọ́run ní ká máa tẹ̀ ní ojú ọ̀nà àwọn yẹn ànábì náà sì láàmà ẹ̀rùjọ́ ẹ̀sìn rẹ̀ ẹ wá sọ fóńtọ̀ ní wa tààlẹ́ni náà wọ́n máa pè ọ́ láàfáà tó o lè mú aláìní wọnú ilé rẹ lẹ́ẹ̀kan náà níwọ̀n tó jẹ́ wípé bọ́ọ̀bù rẹ bọ́ọ̀bù yàrá rẹ ti jó ní ìsìn kò sí lè pààrọ̀ rẹ̀ kò tí ìmọ̀jọ́ ti mọ ẹ̀rẹ̀tíkà kò tí ìmọ̀jọ́ ti mọ wọlé plọ́mà kò tí ìmọ̀jọ́ ti mọ plọ́mà wọnú bẹ̀tún rẹ̀ bí fún nítorí pé yọ palẹ̀ mọ́ ṣáájú owó tó lè wọlé gbogbo àtúrọ̀ ìgbà ètí borí balẹ̀ fún tí ọ̀bàrà yẹ palẹ̀ àìsí ìrìnàyẹ palẹ̀ mọ́

ó ní ẹ máa sọ wọn ẹ má tójú ọ̀nà àwọn ẹ̀hàn yẹn ẹ̀ka wọ́n mọ̀ ànábà yà wọ́ àwọn tá a lẹnu tó kọ̀rọ̀ rẹ̀ tìjọ́jọ́ náà wọ̀ bá olóyìn ànábì sọ̀rọ̀ bá wà nípínlẹ̀ kí nǹkan bá kún ọlọ́run náà ni ó mara wọn. an san sani pé náà má sọ̀rọ̀ àbíyá yùdọ́ àfúlànà ìbàlá kama yùdọ́ àfúlànà àjẹ́ àwọn ànábì ọlọ́run ọlọ́run máa ń dọ́gbọ́ àdánwò wa ni gẹ́gẹ́ bí ṣe máa jọ́pù ládàá wa náà káwọn nípa ti olóore kan irú ti àkáwọn irú tí wọ́n pàwà tí wọ́n pàwà gbọ́pù wọ́n pàwà àwọn ibi ìbọn tẹ́lẹ̀ fi ṣe olóore náà tá bá ti dáadáa fọ́nà fẹ́ fọ́n dáadáa padà bẹ́ẹ̀ náà ni tọ́ bá fẹ́ fàdàwó kan wà àdánwò tí wọ́n kéré torí dáadáa tí wọ́n tó tiẹ̀ náà àdánwò tí wọ́n pọ̀ torí dáadáa wọ́n pọ̀ àdúgbò sàlám ọ̀wà fẹ́sẹ̀ dáwà kò fi kí ni o kò fi ṣẹ̀bí ìlànà àdánwò ilẹ̀ yìí àwọn tó jẹ́ pé wọ́n èé fojú kékeré lẹ̀ wọ́n wá lọ tó jí mẹ́wájú lọ́wọ́ wọ́n máa tó bára bí kẹtù sọ́gbọ̀n mọ́ àwọn ọ̀sán ibi ànàbí ọba ti bínú wọn ò ní bínú lẹ̀ ibi ọba ti bínú wọn ò ní bínú ju bó ṣe bínú lọ. jẹ̀mọ́ra anábìyí ṣe ń pè ní pààyàn pààyàn tí ògbóyin náà dáa yìí. gbogbo ogun tí àgbẹ̀bí ti lọ bí twenty seven to twenty nine gbogbo ogun yìí pátápátá tẹ̀lé kejì ní fèsì àgbẹ̀bí okùnbí ẹgbà pọ̀tàkùn gbogbo èèyàn tó kú lógun tí àgbẹ̀bí ó four hundred ni sẹ́nu gbogbo mùsùlùmí náà àti inú mùsùlùmí ẹni tí amẹ́ríkà pa afghanistan sáàmà yẹn wọn tí wọ́n pa ní iraki sáàmà yẹn wọn náà ìjọ ń pa alábẹ́nu níta lọ́tọ̀ lọ́tì pẹ̀lú ètètè ńlò báyẹn ní súríà lẹ́yìn sáàmà yẹn wọn àìmọye wa tí wọ́n ti palapa ayé wọ́n ti palapa ayé dànù ìsàlùjẹ́ náà ní sí òkú lókun àkàmọ́ tí wọ́n ti pa ọ̀nà àní gbogbo ogun tí àná ti tí wọ́n ti jà láti gbogbo ké fún twenty three years àwọn sì ń pa mílíọ̀nù èèyàn láàrin àná ní ìjọ tẹ̀sán tó rẹ̀ ni. sọ̀rọ̀ wá sọ̀rọ̀ bí wọ́n sọ̀rọ̀ wáyé ó ń ṣe ọ̀nà ẹ wù ú nínú ilé rẹ̀ tẹ̀bí ìlànà àná bá ilẹ̀ ẹ̀ ìlú ọmọ mi tó ọ̀bà fẹ́ẹ́ ti tẹ̀ gbé ojú ọ̀nà àwọn tí ó tọ́jọ́ pé mi ọlọ́ọ̀ ó ní kọ́ máa àwọn wo àwọn tí wọ́n máa fọwọ́ ọbẹ̀ lẹ̀ àwọn wo àwọn tí wọn nú àwọn wo àwọn tí wọ́n èmójú sọ́ta wọn ọba lè àwọn wo jẹ́mọ́ ọlọ́run tó sàánú kọjá rò pé tìǹbà tìǹbà tìǹbà ti tèmi náà kan bọ́lá ọba gbà yóò pé náà ò sébẹ̀ níbi ti sébẹ̀ jẹ̀mọ́ láti fún ìgbà wọlé ìfúra kò sáṣe ètò kò sáṣe ètò mọ́nájú ìṣẹ́ lọ́nà yẹn àwọn olówó lọ́dẹ̀ ó ń kàlùkù náà dá ẹ̀mọ̀ ẹ̀rọ tó fún wa tó ẹ̀yà bó fún wa ní ọjà yóò máa mi tí wọ́n tó wá tó wá o jọ̀gbọ́ ẹ̀rẹ́ yìí mo sọ pé ẹ̀mọ́ pa wà fáfún náà wọ́n sì wá ti fún ẹ bá àárín oṣù kejì ẹlẹ́ntàtímẹ́ntì làwọn ẹ máa wà wọn ò lè bẹ̀rẹ̀ wá jùjẹ̀ márùn lọ ẹ máa wà láìpẹ́ yìí ní máa dùn so àwọn àwọn àwọn amúlùkù ní ẹbí àpè ọ̀sẹ̀ amúlù kan o àwọn èèyàn ọ̀fẹ́ gbọ́dọ̀ tó lẹ́nu ó ní o jama wà tábì ìtàbí ìlànà ní anáàbà ìlàyà ṣe bá wà fà yìí náà tẹ́ ní ẹ̀fẹ́ fẹ̀ sí yíṣẹ̀ ìlú ẹ̀sìn ohun kálukú náà mọ́ yàtọ̀ láàrin ọ̀tún àtòsí o ọ̀sọ̀ bá àpá àfihàn ọ̀làlàkàlà kí làlàkàlà tó ńlá ó lò lálà pé òun gbé kúrò ní bí ẹni tó fẹ́ ṣe ájì àwọn sáàgbé kò ohun kálukú ń kó nù plé nígbà tí wọ́n kan òun lẹ̀fọn bá dé òun sábà fi tàfọ́bà ni àtàtàna ah, a bá ń sọ̀rọ̀ àwọn ayé fún yí ẹ̀yẹ́ wọn sọpọ̀ àwọn àbáàtúnà àbáàtúnà tí wọ́n náà náà náà wọ́n gọ́rọ̀ ẹ̀wọ̀n rárá sọ́nà ń tó fún sá òbí ní jẹ́mùjẹ́mì kò ní báwọn jẹ́ náà àbí ọjọ́ ọkọ̀ mọ́tò láti ọjà bá ọjọ́ kàbá wọ́n ní bọ́tà òbí ní ìtọ́ ti yípo bàbá ní kùnú ẹ̀lẹ́gbẹ́ orí fọ́ọ̀rọ̀ náà nìkú sọ́nà yípo bọ́tà ní ọjà bá lẹ́gbẹ́ orí fọ́ọ̀rọ̀ ń tẹ̀lé ọ̀rọ̀ so ìpèsè láti fún ààbọ̀ ọgbẹ́bọ̀ ni ìwọ́n ló sọ̀rọ̀ bí jẹ̀mọ́ kí ló fi jọmọ́ nẹ́bìnà tó fi wá jẹ́ pé kí wọ́n bẹ̀rẹ̀ dákọ̀ àpá àfún nílùú yìí nǹkan ẹgbẹ̀ yẹ pé yẹn gbowó èèyàn wá gbọ́ wípé owó òdù lọ́wọ́ rẹ̀ tààlẹ́ tó owó òdù lọ́wọ́ rẹ̀ ìyàwó kan ọmọ mẹ́rin ọgbà 18,000 naira lóṣù olówó òdù lọ́wọ́ rẹ̀ ilé bọ̀dá ti tún gbé o ọ̀sánwó lé mẹ́ o ní wọ́n tọ́pẹ́ ah, ah, àáwẹ̀ ọwọ́ fún ọ ni <laughs> ẹ̀mí bá ṣe àáwẹ̀ ọwọ́ ni ẹ lọ ra igba green igba red igba blue so yóò sì ná tó forty thousand wọ́n wà dọ́bọ̀ owó oṣù méjì àti díẹ̀ fún lọ́mọ afọ òkú ẹni tó tẹ́lẹ̀ bọ̀ wọ̀ wẹ̀ Nàám, wà tábì ìtàbí ìlàmọ́ ní àdára ìrẹ́yà, tó ọ̀bà fẹ́ rí dáàmú, tó fẹ́ ní ìsinmi nínú tẹ̀mí, àwọn tó tẹ̀lé ojú ọ̀nà ènìyàn náà ọba. Àwọn ànábì ni, àwọn ẹni rí, àwọn ẹni kó o mú lọ́rẹ̀ wọn. Ìṣesí wọn ni ọmọ ẹsẹ̀ o. Àpọ̀lẹ́ òṣàṣọ àwọn náà, dáa, wọ́n dáa, wọ́n dáa.

àtìgbà kò sí problem iná ń kó mi nìyí. ṣèbí náà wọn àdàbà ìlà yìí tó ọmọ bẹ́ẹ̀ mú ìwà nípa bẹ́ẹ̀yàn máa lóbi ńlé lọ́wọ́ ewu ànẹ́bí sàfúrọ̀mù dáadáa. àwọn abínáwó mọ́kọ̀tẹ̀ wọn o pé sọmọ yìí kí n tó ń lọ́wọ́ sí méjì ọ̀jẹ̀ ìdó bí èsì máa fún ìlú wà ọlọ́ni owó wà wọ́n kó gbòòrò wọ́n máa bá ọ rí ànàbí wà lójú jẹ́ o wà tábí ìsẹ̀bí ìlàmọ́ náà náà ilẹ̀ yìí wọ́n ò rí ànàbí yìí káwọn máa títọ́ wọ́n wá pé ẹ̀sìn lọ́tọ́ níbẹ̀ kọ́sẹ̀lẹ̀ yìí kọ́sẹ̀lẹ̀ yìí afọ́ ní ẹ̀ka tẹ́sì tá a ṣe ná eyín méje láàyò ráyè tòyìn tí tó fi alọ́kànbalẹ̀ bẹ́ẹ̀ bá tó pọ̀ lórí gbogbo ń tá yìí nígbà tẹ wá ń sọ fún àtẹ méjì lọ́dún lẹ̀ ń fọmọ níjọ́ ọ̀tún àtijọ́ léyà kọ́wọ́ kó kọ́ àtúnúnú nídìí nígbà tí bá mú pákó àbí mú bọ́ọ̀dà ti fèsì yóò bá mi tọ́jú máa ń bá tọ́jú mẹ́wàá èmi tí wò fún ìdìbò àdìgá tàbí ìsinmi náà sílà ìsìlẹ̀ wá di ojú ẹlẹ́dì ló kùnà ní inú jẹ́ ń pa ẹnu fífọ́ ti gbogbo wọn jùlọ lọ́nà gbogbo yìí ẹnu ńlá padà yọ tán méje ti dájú báyìí náà sábà ti ti gbọ́ láàrin ìsìn tó lẹ́sìn bọ́ bẹ́ẹ̀ ni òfin yẹn كيف قال النبي له واتبع سبيل من عناب إليه àwọn tí a máa kọ́ bápò tó wà lómọdé lájú ọ̀tọ̀ kọ́ bápò kì í ṣe fún ọ̀rọ̀ ọ̀fẹ́ ìsinmi láàrú èyí tí máa ń rìn náà ní tí wọ́n bá ti sọ pé ó dún ojú ọ̀dà tí ọ̀bá ti dún ojú ọ̀dà kò sílẹ̀ ní wàtà tẹ́lẹ̀ wọ́n mọ̀ bá àjọ máa là ó máa kọ́ bá lẹ́kọ̀ọ́ kan kò sáàmùrẹ́ra níjọ ọmọ tí màpá dùdú àjẹ́ lágbè èmi ọlọ́run dáyé tán ó sì kó náà kan lọ ó ní ẹgbẹ̀rún ọdẹ ẹ̀mẹ́jẹ tó kàrùn mí lẹ́ẹ̀kan mùsùlùmí bá ń wí báwọn irun orí òní tí ó láǹfààní o. wàjẹ̀bí ẹ̀bí ìlànà ànáàbà ilẹ̀. àwọn olórí tó fẹ́ẹ̀ jẹ́ nìkan láti máka ó ń kálukú ti yàgò tó ara ẹ̀ ní ìjà náírà fà nígbà láwùjọ ọ̀dà wọ́n tún wá máa rẹ bí kọrin pín ó tún fún àwọn èèyàn ọ̀dà tó yẹ àwa ń bọ̀ ní paríparí ṣèbí ìlànà àná rẹ̀ jẹ́ ojú ọ̀nà ni tó kọ́ rẹ̀ sọ bí èmi ọlọ́run ó ní kọ́ tèmi tí ń tí òfin ní fẹsẹ̀ gbá wa ní káàpì pé bọ́ọ̀lù ti ní àti àdébìsọ̀ lọ́wọ́ àyọ̀kẹ́ náà wàláyé kọ́lọ̀ ń di àlejò atẹ́ntí wù atẹ́ntí ń gbọ́nù wa. bẹ́ẹ̀ pé wọ́n pátá lónìí tí wọ́n bá bí a pé irú kú olówó àbí òkúta fẹ́ wí. kọ̀sẹ̀ntì ò ní tètè mú kan yóò sì gbà pé lọ́ba kú. wọ́n ní ta ló wù nù wa níbi tí bá ti ń sáré wà lálọ́ kẹ́mi rẹ̀ ọ̀dọ́ àwọn kan náwó ha ikú rẹ̀ lò ti ń sáré wà lálọ́. ọ̀dà àwọn oníyàmú tí wọ́n bá ti wà wájú ọlọ́run. alhamdulillah tàbí mọ̀ ṣe ha ìṣẹ́ ikú gírí nù ẹ́ ṣe ẹ̀kọ́ wájú ọlọ́run ó dáa pẹ̀lú ikú kan tó wà nínú rẹ̀ àwọn oníyẹ láìkì fún ẹgbẹ́ bá ti rù kú ah! èmi tó fúnlẹ̀ ṣe iye òun náà dáa àwọn kan ò tí ì sọ̀rọ̀ pátápọ̀ tí wọ́n ń bá bọ̀ níbi kan ó ní àwọn oníyẹ fẹ́ kí àwọn òkú tí wọ́n bá ti láàrín ìlọ́lọ́ sọ́jọ́ tó bí bá ní ọ̀rẹ́ ẹ̀yọ́ àwọn ọmọ ìbàlẹ̀ kọwọ́ náà ikú tó tààdì asọ́bàgbà sọ́fàgà pé ta lọ fẹ́ kú sójú ogun ọlọ́ wọn kú báyìí kó sì máa pè lọ́ọ̀rọ̀ sẹ́ni gbogbo ẹgbẹ́ wà jẹ̀ náà tí wọ́n wà jẹ̀ náà ọlọ́run kan yàwó méjì méjì ẹ̀sìrà ṣùgbọ́n tí wọ́n bá pàṣẹ gbogbo ọlọ́run ọlọ́run tó fún mi sẹ́fúntì lọ́tọ̀ tọ́ba wá jẹ́ káyọ̀ kan ló láyé tẹ́lẹ̀ tẹ̀mùtì ìyàwó lọ́jọ́ lẹ́jọ́ náà kákó méjì ló láyé tẹ́lẹ̀ owó di tẹ̀mùtì fọ́ kákó mẹ́ta ní tẹ̀mùtì fáì kákó mẹ́rin ní tẹ̀mùtì sẹ́wọ̀n. nǹkan kó lè káwọn òkú bá ní oríṣi àwọn ọkú ló ń kan ní fọ́ọ̀mù àfẹ́ ṣùgbọ́n ọlọ́run fẹ́ jẹ́ kẹ́ ẹ̀mọ̀ pílẹ̀ kí n tẹ̀sìn àti àbẹ̀sìn àti ètò ẹ̀sìn fẹ́dùbù sí ni wọ́n ṣe ọlọ́wọ́ àti ànábì ó fi parí ọ̀rọ̀ ọwọ́ àti jù rẹ̀ ẹ̀wá jẹ́ abéèrè ẹni tó ní kó wò kú sí ìdò tí sáwà lálọ́ yìí àkọ́kọ́ ẹni tí máa gbé sépè lára ìyàwó rẹ̀ ni o èyí tí ń pẹ́ kó wò kú tó ní ìwájú ọ̀nà wọ́n ti fẹ́ lé mọ́tàlájú o yẹ̀rí tó ti gbé mọ́tàlájú ọlọ́run ọmọ yìí ẹ̀bí kò kúrù kú ọ̀lọ́rẹ̀ òun sì jù àtọ́mọ́ àti ìyàwó gbogbo ti kókò lé wọn ọjọ́ oúnkàlùkù sì ń fẹ́ fún bá bí oúnkàlùkù sì fẹ́ fún ọlọ́run wa ní kẹ́ẹ̀lẹ́ mọ̀ wípé kẹ́ẹ̀ṣe tí mo ní ẹ ṣe ó ní ìyọnú mi fàmáta rọ̀sùn ànábì wa kú mámáta sí ní àtàwọ̀tọ̀ ànábì òkú ti dín sálùwàlà sẹ́yìn ìwú òkú ikú tọ́ dáa jù kò kú wájú ọlọ́run gbogbo ọkọ̀ ìkìrìn lọ kò kúrúkú kò sì kù sí sùjúdù níbo ló kú sí ó kú síbi tí ìyàwó ìṣàjúwe fún wa kàmájí àfi sàhìn ìdàmàbùhọ́rì wà máa ń ṣàbẹ́yìn náà ṣáàkínàtì wàdàrínàtì nígbà tó ló ń fẹ́ parí sẹ́fà nìyẹn pé mo parí kọ́ ọmọ ọ̀dọ́ mi lónìí ànàbí ìwà kúsọ̀ gangan agbọ̀n mi sí eegun àyà báyìí ìgbà ìyá ìyàwó ànìyàn bí báyìí tó wa ọkọ rẹ̀ mọ̀ yá ìbẹ̀rẹ̀ rẹ̀ ti sọ́kọ kẹ́yìn wọn wá pàtó gbogbo tí ẹ̀yìn gbà pé kíkọ́ dáa wọn ọ̀pá àwùkù ọ̀bálẹ́jẹ́ kò bókojẹ́ ó tó tàṣetán ọyún orí rẹ̀ ìtẹ́yìn bá ti ní ìṣẹ́ náà yàwó bí ọ́ tẹ́pẹ́ bàbá ń bí ọ́ tẹ́pẹ́ ó sì ń kó òǹtẹ̀ tọ́lọ́ tọ́lọ́ wọ̀rọ̀ oúnjẹ màkú màkú jì àjò nítorí àwọn kí n jẹ mo fi bọ́ mo fi já kòmí dànù ma adá fún bàbá ìtúkí kú sẹ́yìn kìnnìkìnnì bọ́lá ìjẹ́ nìkan ìwọ ọmọ náà dà ẹlòmíì ń tọrọ kókó yóò wọ́n bá dájú ń bẹ lápò rẹ̀

sọ̀rọ̀ wa sọ̀rọ̀ bọ̀ sọ̀rọ̀ wáyé sẹ́yìn kan wá lè wí pé ikú sí sùdúrù ẹnìkan yọ̀ọ́ wà jọ́ lápẹ̀lẹ́rọ̀ ọlọ́dún àdébí ọjọ́ gbàǹkì àmà kálá àṣẹǹtẹ́ sọ ní wípé ìta tó ń wọ́n àmọ́ yá yìí tó ọ̀bẹ ilé tó ṣe wá apá ìta yìí fún un torí nǹkan ọ̀pọ̀ bí ọmọ ọ̀rọ̀ yìí ètò ọ̀rọ̀ gbogbo wa ti wá tó ìbẹ̀ àtẹ̀jẹ́ sọ àtẹ̀jẹ́ lọ wà tẹ́bi ìtẹ̀bí ìlànà àná Ene kọ̀ọ̀kan rẹ̀ fọ́tò ìlú tó pátá kì í gbájú àdá. pé wẹ́ ọlọ́run náà kọjá ah, máa ọ̀dà gbogbo tí ìtẹ́sí ọba ti bí ń tẹ̀sí. èèyàn náà ti ní kọ̀rọ̀ kan ní tó ń rò pé ló ọ̀rọ̀ ara wọn ìtumọ̀ rẹ̀ nìyẹn tọ́ba wa jẹ́ wípé bí ọlọ́run bá ti òòrí sàmà nìkan rẹ̀ òòrí gbà wá jíjá tó nìyẹn ẹ wò kíní ọ̀kan náà wà plan wọ ọ̀kan náà wà nínú ah ṣùgbọ́n àwọn ẹ̀sùn ọmọ ìwé ìwé ó ti lé tọ́jú yàtọ̀ ìdílé lè gbàtí orúkọ ọ̀kẹ́ ìgbà tó rí ah àwọn ẹni àni wọ́n béèrè béèrè lọ́kàn ah ẹ mọ̀ wọ́n ni ó ti rìn gbóbè sọ̀rọ̀ ìyákùnlọ sáàtì mo gbọ́ bá kẹ́ ẹ̀kọ́ tó fi ápùn náà jẹ́ bíkínà mo ń gbà nǹkan lọ́wọ́ èèyàn jẹ́ torí pé wọn ò mọ yẹn tó wọ̀ rẹ̀. kí ló á tó báyìí. kò yẹ kí wọ́n kọ̀kọ́ náà kò tẹ́lọ̀ torí wọn ọ̀mọ́rú ọwọ́ tẹ́lọ̀ ní bọ́yọ́ wọ́ ẹ̀sẹ̀ ni ẹ̀rẹ́bẹ̀tì kọ́ ọ̀ka tọ́ wọn. náà ẹ̀rẹ́bẹ̀tì dátì ìṣèlérè wàtẹ́bù ìṣẹ̀bílà mẹ́rin ànábà ilẹ̀ yìí àwọn awon ó kọ́ àwọn fẹ́bù ènìyàn ọlọ́wọ́ ọba àwọn ẹni ojú wọn máa wọn wọn náà na àwọn ọ̀rẹ́ tó ń bá yẹn àwọn ọ̀rẹ́ tí ò fi fi ta gbogbo bàtí ọba bẹ́ẹ̀ àlùwàlà báyìí omi àkọ́kọ́ tí ìbáyìí ta wàlà yóò mú ta ní ìgbọ́ tí mi mú. ṣẹ̀bí lọ́mọdé àná báyìí lẹ́yìn àwọn tọ́jọ́ wípé wọ́n kọ̀rọ̀ wọn sọ́dún èmi ọlọ́run ọba àwọn ni ọmọ tẹ̀lé ìṣìṣì wọn ojú ẹsẹ̀ wọn ni kọ́ máa tọ̀ mọ́tò ojú ẹsẹ̀ àwọn tí wọ́n bá tiẹ̀ jẹ́ o kí n pọ́fẹ́ mọ̀ ẹ̀ tí wọ́n ti tilẹ̀ fún إلا من أناب إليه ọlọ́run ìwájú jẹ́ o àwọn ànábì rẹ àwọn náà lẹ́yìn tí àlùmíìbù ó ní àlùmùláàzìmù lìtọ́ àti ìlà ẹni tí èyí ti gbà kankan já kankan lẹ̀ nínú ìdí àti ìtẹ̀lé tọ́lọ̀ subhanahu wa ta'ala tó ìjọba àti kékeré báyìí yọ ọ́ kàtí òkú lórí ọlọ́run àtúkọ́ bàjẹ́ iṣẹ́ dàbẹ́ àwọn àti àwọn sàtàrà ń jọ kùsù rẹ̀ àti ní àtẹ̀yìn kọjọ kó jẹ́ àwọn àánú àwọn tí ó máa tẹ̀lé ojú ọ̀nà ànábì yìí o àti àwọn tí wọ́n gba ìmọ̀ lọ́dọ̀ ànábì yìí o lẹ́jọ́ sọ̀hábà rẹ̀ àti àti ẹni bá lọ́dọ̀ àwọn eléyìí náà nǹkan àbálọ́wọ́ wọn là ń tẹ́ tilẹ̀ yìí o pòfẹ́sọ̀ ní àràbíkà kan sọ nìkan ọmọ àti bẹ́ẹ̀ nǹkan ti dé o dókítọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ máa tó àríre o ẹsẹ̀ wo la wá fẹ́ ẹsẹ̀ báyìí wọ́n ti wà sẹ́ni ìṣẹ̀bí bí bẹ̀rẹ̀ ìgbà bẹ̀rẹ̀ bó ti ń ìwọ́kẹ́ ní àmà ojú ibi ọba ìjọsìn ti gbẹ́kẹ̀lé ní agbẹ́kẹ̀lé àtẹ̀rẹ̀ tí wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀ àwọn lọ́rí ọlọ́run kìí ṣe kò dé èèyàn wà àbẹ́yàn káńkà tó bá ti yẹ ní ìbẹ̀rù ọlọ́run gbogbo oyè tẹ́ ẹ̀ máa jẹnu ẹ̀sìn ọ̀nọ́rárí dìgbì lásán ni ọ̀nọ́rárí ah, ìmáàmù àwọn sọ́jà ni no ànìmọ́ gbogbo ọlọ́pàá no ànìmọ́ gbogbo nébì ìkẹ́fẹ́ nébì wọ́n ti fi ń dáàmà tẹ̀lé wọ́n ti fi ilẹ̀ pa táàgbọ̀dọ̀ fún mi. bí ilẹ̀ láì tààlà wàbí àwọn ènìyàn rọ̀ sọ́nà ọ̀bùkún bọ̀rọ̀ ti dá iṣẹ́ àmọ́ fìlì kú túbà ti kọ́ ọ̀dìmà mẹsẹ̀lẹ̀ o tí ìhà ìlú wà sọ́ọ̀yà min Luqman al-Hakim libni. àmì rọ́pà fọ́njà kan sóre kó ló wà fún ìmọ̀nà rẹ̀ jalẹ̀ kọ́mọlù ẹ̀rù kọ̀kan wa kọ́mọlù wà fún ìpinnu ayé hàn wá lọ́nà tá ما fi máa wò wípé kò ṣeé ṣe àti حول ولا قوة إلا بالله الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين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 وصايا لقمان الحكيم لابنه وهو يعظه قد ابتدأ لقمان وصاياه لابنه بأعظم الذنوب ألا وهو الشرك علم ابنه وفهمه أن الشرك ظلم عظيم كيف لا تجعل لله ندا وهو خلق خلقك من تراب خلقك ما حين لم تكن شيئا مدبورا فإن الله سبحانه وتعالى جل في علا تسامى وتعالى من أن يتخذ أحد له من أن يتخذ ولدا أو أن يتخذ صاحبا سبحانه وتعالى بعد أن فهمه بهذا ثم أعلمه بأعظم الحقوق بعد حقوق الله قال وحقكم الوالدين أمره ببرهما وأن يصاحبهما في الدنيا بكل معروف إن كانا مؤمنين لا بد أن يزيدهما برا وإن كانا مشركين كافرين فإنه لا بد له أن يصاحبهما صحابا معروفا صحابا معروفا يقبله العرف ولا ترده الأعرف ثم بعد هذا أعلمه كذلك أن رعاية حق الوالد أعظم من رعاية حق الوالد فإن الإحسان إليها أضعاف الإحسان إلى الوالد ثم خص الوالد بالذكر بأنه تحملت الحمل وهنا على وهن وفصال وارضاع وبعد هذا ذكر له أن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 يتوبون إلى الله وينيبون إليه في جميع شؤونهم وفي جميع أمورهم أثنى على قبيله إبراهيم فقال إن إبراهيم لحليم أواه مريد وإن الله سبحانه وتعالى أمر نبينا صلى الله عليه وسلم باتباع ملة إبراهيم حنيفا وما كان من المشركين إذا أمر الله سبحانه وتعالى أحدنا باتباع سبيل من أناب إلى الله سبحانه وتعالى فالمنيبون الأولون هم أنبياء الله وهم المرسلون الذين أنابوا إلى الله وتوكلوا على الله حق توكله والتزموا بأوامر الله وكانوا مواطنين على طاعة الله ملازمين بطاعة الله سرا وجهرا في جميع أحوالهم لذلك كان رسول الله صلى الله عليه وسلم رأس المثل في هذا الأمر فالإنابة فالتأتي برسول الله صلى الله عليه وسلم والاقتداء به في الإنابة أولى وأفضل لأنه أمير المنيبين كان رسول الله صلى الله عليه وسلم يدني أصحابه إليه وكان يجالسهم ويضحكهم وكان صلى الله عليه وسلم في أهله كذلك أحسن الناس كان أحسن الناس خلقا وكان أبرهم بالوالدين وكان صلى الله عليه وسلم كذلك أمير جميع المؤمنين كما قلنا سابقا كان رسول الله صلى الله عليه وسلم بدين حنيف وكان دينه وسطية وكان صلى الله عليه وسلم يحب أهله وكان يشاركهن في الشغل إذا دخل بيته كان رسول الله صلى الله عليه وسلم نهى أصحابه عن جميع ما نهى الله سبحانه ما نهى الله سبحانه وتعالى عنه لذلك ما جاء رسول الله صلى الله عليه وسلم بالتفريج ولا بالإفراج وكان يجاهد في سبيل الله مع شروطه كان يقيم لله الصلاة مع شروطها كان يزكي مع شروطها وكان يحسن إلى الناس بجميع ما قيده وأطلقه كان صلى الله عليه وسلم رأس مثل في البر والإحسان والإنابة صلوات ربي وسلامه عليه فمن أراد أن يتبع سبيل من أناب إلى الله سبحانه وتعالى فليتبع سبيل رسول الله صلى الله عليه وسلم الذي من ترك هذا السبيل فهو هالك ضال لذلك جاء من حديث الباب السارية رضي الله تعالى عنه وارضاه أن رسول الله صلى الله عليه وسلم قال فإني تركتكم قد تركتكم على محجة بيضاء ليلها كنهارها وفي رواية تركتكم على محجة بيضاء نقية لا يزيد عنها بعدي إلا هالك نسأل الله الرحمن أن يثبت أقدامنا على اتباع سنة رسول الله صلى الله عليه وسلم سرا وجنرا حتى نخالف الحياة وهو راض عنا ونسأله سبحانه وتعالى أن يمتعنا بأسمائنا وأبصارنا وأن يمكننا وأن لا يجعل مصيبتنا في ديننا وهو على ذلك قدير وللإجابة جدير ونسأله سبحانه وتعالى أن يجعلنا وإياكم ممن يستمعون القول ويتبعون أحسنه اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداء أعداء الدين اللهم ربنا دمر عادات اداء الدين واقسم عددا واقتلهم بددا ولا تمس منهم احدا يا جبار السماوات والارض اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا اننا ضعفاء وانت قوي اللهم ربنا قو ايماننا ومكنا يا ارحم الراحمين اللهم مكنا في الارض اللهم وفقنا في جميع امورنا جلها ودقها يا ارحم الراحمين لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أجود الأجودين اللهم ربنا عاملنا بما أنت أهله ولا تعاملنا بما نام أهله فأنت أهل التقوى وآمن المغفرة ونام أهل الذنوب والمعاصي اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا أعتق رقابنا من النيران وأعتق رقاب والدنا من النيران وأعتق رقاب نسائنا وأولادنا وعلمائنا من النيران اللهم ربنا لا تجعل في قلوبنا غلا ولا غشا للذين امنوا ربنا انك رؤوف رحيم امه الاسلام واعلموا ان ربكم سبحانه وتعالى امركم بامره بدا فيه بنفسه وثنى بملائكته وصدق بكم قال الله سبحانه وتعالى ان الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولات الصحيحة الثابتة إنه من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صل وسلم وبارك على نبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي الرحمة نبي التوبة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا